Praise the Lord. Joshua chapter 18, verse 3. Joshua chapter 18, verse 3. Ṣáti wà níbẹ̀. Eh, òyìnbó ni mo máa kà jáde níbí. Amen. Joshua chapter 18, verse 3. And Joshua said unto the children of Israel, How long are ye slack to go to possess the land which the Lord God of your fathers hath given you? Amen. Amen. How long? How long are ye slack to go to possess that land which the Lord God of your fathers At giving you. Hmm? ìyẹn ni wípé ọlọ́run fẹ́ gbalẹ̀ fún àwọn ọmọ rẹ̀ fún ìwọ tó ń gbọ́ mi ọlọ́run fẹ́ gbalẹ̀ fún ẹ. ohun tí ilẹ̀ yẹn túmọ̀ sí ni pé ó ń sọ̀rọ̀ nípa ìpín rẹ nítorí pé o ní ìpín kan ìpín rere ni ìpín tí ọlọ́run ti ṣètò fún ọ ìpín ta ti yà sọ́tọ̀ fún ọ ṣùgbọ́n tí ò tí ì tẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ sọ nínú ìwé Jeremiah ó ní èmi mọ èrò tí mo rò sí yín èrò àlàáfíà ni kì í ṣèrò ibi láti fún yín ní ọjọ́ ọ̀la tó dára ọjọ́ ọ̀la yẹn ń sọ̀rọ̀ nípa ogún rere ó ń sọ̀rọ̀ nípa ibi gíga ó ń sọ̀rọ̀ nípa ipò ọlá ó ń sọ̀rọ̀ nípa ẹ̀mí gígùn ó ń sọ̀rọ̀ nípa àlàáfíà ó ń sọ̀rọ̀ nípa ààbò ó ń sọ̀rọ̀ nípa ojú rere ó ń sọ̀rọ̀ nípa àánú ó ń sọ̀rọ̀ nípa ohun gbogbo tó sopọ̀ tó kórajọpọ̀ tí à ń pè ní ògo ìrìn àjò ẹ sínú ayé yìí kì í ṣe nípa àṣìṣe it's not by accident it's not a mistake ah mo ṣìṣì wọlé ayé no o ṣìṣì wọlé ayé ètò ọlọ́run ni amen ètò kí ni ètò ọlọ́run kì í ṣe pé o kàn ẹ mo rìn gbèrègbèrè mo rìn gbèrègbèrè mo forí jágbó mo forí jágbó mi ì tiẹ̀ mọ̀pọ́ náà wà ń bẹ̀ bí mo kàn rìn mo dẹ̀ já gba no. Your journey into this world was ordained by God Himself. Ètò Ọlọ́run ni, ọwọ́ Ọlọ́run ni, agbára Ọlọ́run ni. Amen. Amen. Joshua ń sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ẹ ó ti pẹ́ tó láti lọ gba ilẹ̀ tí ọlọ́run àwọn bàbá yín tí ó ti yàn fún yín tó ti ṣètò fún yín ẹ ó ti pẹ́ tó gbọ́ mi ọlọ́run lè ní ìpín rere fún ẹ ọlọ́run lè yan ogún rere fún ẹ ọlọ́run lè ṣètò ògo fún ẹ ṣùgbọ́n tí ènìyàn yóò fi jáde láyé kí ọwọ́ rẹ̀ má bàa ẹ ọlọ́run ti mọ ohun tó yẹ mí ní àkókò tó yẹ mí yóò ṣe àkókò wo ló yẹ ẹ́ That is not how God works. Mm-mm. Bẹ́ẹ̀ Ọlọ́run ò fi kò fi time sí pé ẹ eh, báyìí báyìí báyìí ní ìgbà tó ti ń bọ̀ ni ògo rẹ ti ń bá ọ bọ̀ nígbà tó wọlé ilé ayé ó yẹ kí ògo yẹn ó fara hàn àwọn jàǹkárìwò tó forí kò ní. Joshua ń wò pé ó ti tó àkókò. kí ló dé ẹ̀yin yóò yẹ ká ẹ ti gba ogún yín bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run tó yẹ kí ayé wọn ti sún síwájú ìdí tí wọ́n fi wà lójú kan ni pé wọ́n rìndì wọ́n gọ̀ wọ́n kàn jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ wọ́n káwọ́ gbéra praise the lord wọ́n ń retí lórí asán wọ́n ń retí ọjọ́ tí ògo yóò fọhùn ohun tó yẹ kí wọ́n fi ipá gbà bíbélì sọ ó ní láti ìgbà ayé johannu onítẹ̀bọmi ìjọba ọ̀run di àfagbára wọ̀ alágbára yóò ṣe kí ni yóò fipá gbà á you take it by force praise the lord hallelujah ibi tí ó ti jáde nìyẹn pé wo bí eré kọ́ ló wá ṣe nínú ayé o ogun ló wá jà o ìwọ tó fẹ́ rógolù nínú ayé ìwà ṣe kí ni wàá jagun amen àwọn tí ò fẹ́ jagun làwọn tí ò kì í mèkì ẹ̀ àwọn tí ò fẹ́ jagun làwọn tí ìṣerere ó máa ń jìnnà sí torí pé ibi tí ire yẹn wà àwọn kan ti sọ̀ráǹdì ẹ̀ ohun tí wọ́n ń sọ ni pé tán bá bí ìyá ẹ̀ rẹ̀ da ìwọ súnmọ́ bíi tá a nípa ẹ̀ dànù wàá ṣàlàyé fún wa iye àwọn tó rògo lò nílé yín wọ́n ti kó àwọn sójà jọ ìwọ náà gbọ́dọ̀ jagun débẹ̀ ni praise the lord joshua ní ẹ ó ti pẹ́ tó ẹ ó ti pẹ́ tó láti lọ gba àwọn ogun yìí ẹ dìde tábà kà síwájú mẹ́rin gba ẹni joshua ní ẹ yan àwọn èèyàn praise the lord láàrin yín hallelujah no tábà ń sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa láti gba ẹ̀tọ́ ènìyàn à ń sọ̀rọ̀ nípa agbára láti gba ẹ̀tọ́ ẹni ohun tá a fẹ́ fi gbàdúrà láàárọ̀ ènìyàn agbára láti ṣe kí ni láti gba ẹ̀tọ́ ẹni agbára láti gba ẹ̀tọ́ mi agbára tí wọ́n fi gba ẹ̀tọ́ ti tèmi amen. No láti gba ẹ̀tọ́ èèyàn òun ni pé kí ènìyàn ó béèrè fún ohun tí ń ṣe titi ẹ̀ bóyá tí a ti gbà mọ́ lọ́wọ́ lọ́nà àìtọ́ bóyá nípa jíjani lólè ẹ rántí pé ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá John ten ten ó sọ pé the thief cometh not but to steal to kill and to destroy olè kì í wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun wọn á wá láti jà ọ́ lólè ìjọ tí a bí ẹlòmíì sílé ayé <clears throat> ni ọ̀tá ti jà lólè wọ́n jà lólè ògo amen so láti gba nǹkan yìí padà sí ọ̀dọ̀ rẹ ìwọ náà láti gbé ìgbésẹ̀ ibi tí àkórí yìí ti jáde nìyẹn power to possess so tá a bá ń sọ̀rọ̀ agbára ló lè fi gbà á ipá force you use force amen torí àwọn tí wọ́n gbà lọ́wọ́ ẹ àwọn náà fi ipá gbà nígbà tó o mọ̀ ó ná wọn ní àwọn nǹkan kan. kan títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀tá sì ń làkàkà yìí pé ohun tó jẹ́ titi ẹ kó bá má rí gbà padà òun ni ó fi jẹ́ pé wọ́n á gbé àwọn àlá oríṣiríṣi wá láti dojú ìjà kọ ẹ́ mo sọ fún wa ní nígbà tí a ń sọ̀rọ̀ láàárọ̀ yìí ká tó ká tó bẹ̀rẹ̀ mo ní bí ènìyàn bá lálàá tó rí wípé o gbé pọ́ọ̀sì dání ẹnìkan gbà àbí o gbé báàgì dání ẹnìkan jagbà wọ́n fẹ́ àtáàkì ètò ìṣúná owó ẹ nìyẹn so tó bá jẹ́ ẹni tó ń ṣe business tó bá jẹ́ ẹni oníṣẹ́ oṣù gbàdúrà dáadáa kí ètò ìṣúná owó rẹ kó bá má forí ṣọpọ́n tó bá rí pé wọn gbà lọ́wọ́ ẹ tó gbé pọ́ọ̀sì dání ó wá rí pé pọ́ọ̀sì yẹn àbí báàgì yẹn ó já nídìí àwọn nǹkan tó wà náà tó jẹ́ tó bá fi owó sínú owó yẹn máa jábọ́ òun tó ń sọ ni pé ajáde àpò ló ń sọ yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n á máa ṣiṣẹ́ wọ́n á máa tẹ́wọ́ gba owó wọn ní mọ bówó ṣe ń lọ <clears throat> torí pé ọ̀tá ti fún wọn ní ajáde àpò wọ́n ti gba ọ̀ríjínà àpò tí Ọlọ́run fún wọn tó ń gba ìbùkún tó ń gba àṣeyọrí ọrọ̀ tó ń gbà dání wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbé ajáde fún un tó jẹ́ pé gbogbo làálàá gbogbo iṣẹ́ gbogbo ìbùkún ẹ̀ ó máa máa ṣe kí ni o a máa jò dànù amen so a gbọ́dọ̀ jẹ́ ọlọ́gbọ́n láti jẹ́ ẹni tí yóò rí àwọn nǹkan yìí gbà padà ìwọ fúnra rẹ láti gbé ìgbésẹ̀ láti lo ipá amen torí pé ọ̀tá ò bá ọ rẹ́rìn wọn ò rẹ́rìn o ọ̀tá ò bá ẹ rẹ́rìn àkókò tí wọ́n ń sùn àwọn òsun hmm. a ní kí o gbàdúrà pẹ̀lú ààwẹ̀ ọjọ́ mẹ́ta wàá sí ní complain doctor ti sọ pé kì í yé gbàwẹ̀ mọ́ nítorí ọ̀sà ẹni tí ń bá tètè jẹun báyìí <laughs> máa ní ọ̀sà lọ hmm. jésù sọ fáwọn ọmọ ẹ̀yìn ó ní àwọn nǹkan wọ̀nyí ò lè ṣe bí kò ṣe nípa ààwẹ̀ àti àdúrà amen ẹni tán ni kó gbàwẹ̀ tó lòun ní ọ́sà kó kàn gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ó lòun ní ọ́sà ẹlòmíì ò lè dá ìṣòro ṣe ìṣòro wákàtí kan kò lè dá ṣe a máa sùn ni a máa yan ni látúnjẹnu hmm? Sátánì àní yes ohun tí mo fẹ́ nìyẹn continue more of it. ó sì ń gbà ó sì ń fẹ́ kí ògo padà dé kò lè pọ́síbù tó bá ti ń gbọ́ ìnógò pọ́síbù kò ṣeé ṣe kò lè pọ́síbù praise the lord hallelujah ẹni tó fẹ́ gbà á padà yóò jẹ́ alágbára nítorí pé wọ́n mọ̀ pé nǹkan tí wọ́n jí lọ́wọ́ rẹ̀ yẹn òun ló lè fi ṣeré ayé ẹ wò ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rìn gbèrègbèrè kiri tẹrò pé kò dáa fún tẹrò pé wọn ò ní láárí ológo ni wọn o olókìkí ni wọn o a rí gọ́fìnà nínú wọn o ọ̀pọ̀lọpọ̀ tẹ́rí tí wọ́n jẹ́ gọ́fìnà lẹ́nu yìí nítorí pé the original person tó yẹ kó jókòó sí orí síìtì yẹn ayé ti gba ògo lọ́wọ́ ẹ̀ kò sì mọ̀nà àbáyọ òun rìn kiri ó ń fẹsẹ̀ gbálẹ̀ kiri la fi lo ẹnìyẹn pé kó replace ẹ the original governor <laughs> ó wà lábúlé nínú oko ẹ̀gẹ́ ìgbà tí òmùrán àbáyọ àwọ ẹlòmíì láti replace ẹ ìdí tẹ́ fi rí táwọn yẹn fi ń hùwàkiwà nìyẹn because àwọn gangan kọ́ ni the original person a lò wọ́n láti replace ẹni tó yẹ kó wà ń bẹ̀ tí ò sí ń bẹ̀ nítorí pé wọ́n gba ògo lọ́wọ́ ẹ̀ kò rógo lò kò sì mọ̀nà àbáyọ. ìwọ tó ń gbọ́ mi ipò wo ló yẹ kó wà. ó jẹ́ mọ̀ kó ṣeé ṣe kó jẹ́ pé nítorí pé wọ́n gba nǹkan kan lọ́wọ́ rẹ tó ò tí ì gbà padà òun ló jẹ́ kó wà nípò tó wà yìí. bàbá máa sọ pé a ṣì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà ṣèbá àárín agolo gàárì kan jẹ ṣáà agolo gàárì kan ni olúwa fẹ́ kó máa jẹ àánú ṣe mí fún ẹ oúnjẹ indomie inú ẹ ń dùn <laughs> ẹ àwọn kan ni wọ́n ń lọ sí South Africa lọ jẹ lunch àwọn ará indomie ẹ jẹ ẹ fún mi ní indomie ẹ ẹ ẹ jọlọfù ni ẹ fún mi o indomie jọlọfù ẹ èlò lẹ́ǹta seventy naira àbí seventy five naira àbí èlò ni wọ́n ń ta indomie seventy ẹ̀yin tẹ̀ ń jẹ ẹ mọ̀ iye tó ń ta seventy naira. hmm ẹ fún mi ní méjì ó yẹ kí méjì yẹn ó tó mi ẹ fún mi ní ẹyin méjì sí i hmm. ohun tọ́lọ́run ní o wá lé ayé wa jẹ kọ́ ni ó jù bẹ́ẹ̀ lọ olúwa ní kó wá jẹun bí ọba ni amen kì í ṣe pé kó wá máa sin Dangote hallelujah kó ṣe bí ọba ìdá tá a dá ẹ ìdá ọba ni ṣùgbọ́n ìgbé ayé tó ń gbé ìgbé ayé ẹrú ni. ime o rò pé mi ò rí ẹni mo ri ẹ mo ń wò ẹ náà ẹ bó ṣe ń wò mi lọwọlọwọ bó ṣe ń gbọ mi lọwọlọwọ yẹn ìgbé ayé ẹrú ló ń gbé hmm. bó ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ yẹn tó ń gbọ mi hmm. bó ṣe ń gbọ mi lọwọlọwọ níbi tó wà yẹn mo ri ẹ dáadáa hmm. ológo ni ẹ o ọlọ́lá ni ẹ aláṣeyọrí ni ẹ ẹni gíga ni ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ ibi tó yẹ kó o wà kọ́ ló wà yẹn o ọ̀tá ti límìtì ìrìn àjò ẹ ó yẹ kó dìde kó sọjí oorun nìwọ náà ń sùn oorun ló ń sùn Joshua wípé ẹ ó ti pẹ́ tó ìyẹn ni pé ẹ ti sùn sọ pé mò ń sùn sọ pé mò ń sùn ṣùgbọ́n látòní lọ sọ bẹ́ẹ̀ mo ti jí mo fẹ́ gba ògo mi. mo fẹ́ gba ògo mi. oorun máa ń jẹ́ kí tọwọ́ èèyàn ó bọ̀ ni praise the lord wọ́n jẹ́ ká perform experiment kékeré kan kó mọ nǹkan tó ń pè ní oorun oorun máa ń gba tọwọ́ èèyàn ni oorun máa ń jẹ́ kéèyàn sọ nǹkan gidi nù ni oorun ò sí fún àwọn ológo praise the lord jẹ́ ká jẹ́ ká perform experiment kan mú fóònù ẹ tó tó ṣe iyebíye fóònù tó rà níbi two hundred and something thousand yẹn mo dání hmm, bó bá dẹ̀ jẹ́ pé thirty five thousand naira náà ló rà mo dání hmm. wá wá ibì kan tó ga díẹ̀ ọ̀rá tẹ̀ nǹkan síbẹ̀ kó o sùn síbẹ̀ tí ọwọ́ ẹ máa nà sílẹ̀ kó wá mú tọwọ́ ẹ máa nà sílẹ̀ kó wá mú fóònù yẹn kó dì í mọ́ ọwọ́ báyìí kó wá kó fẹ̀yìn lélẹ̀ kó kọjú sókè kó nà ọwọ́ ẹ sí ibi tó jẹ́ pé tí fóònù yẹn bá jábọ́ ó máa fọ́ pátápátá kò nàwọ́ ẹ síbẹ̀ kò wá sùn lọ tí oorun bá kùn ẹ láàárín ọgbọ̀n ìṣẹ́jú sùn kó ti máa hanrun kó wo nǹkan tó máa ṣẹlẹ̀ wàá rí i pé nígbà tó bá sùn ọwọ́ méjèèjì tó di tó fi di fóònù mú yẹn àti nǹkan míì tó dì mú yẹn ọwọ́ yẹn máa ṣí fúnra rẹ̀ nígbà tí wọ́n bá sùn fóònù yẹn á kí ni àjàbọ̀ oorun gbàtọ́wọ́ ẹ̀ ó ní Yorùbá fi sọ pé oorun ní gbàtọ́wọ́ ọmọdé kì í ṣe ọ̀fọ̀ oorun máa gba nǹkan sọnù lọ́wọ́ èèyàn so bí oorun nípa ti ara tó ṣe lè gba nǹkan téèyàn bá mú dání nígbà téèyàn bá sùn tó máa gbà á sọnù lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ pé nípa ti ẹ̀mí téèyàn bá sùn àwọn nǹkan gidi tí ọlọ́run kó sí ènìyàn lọ́wọ́ á bọ́ sọnù mọ́yàn lọ́wọ́ bíbélì sọ pé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún ipò sínú àlìkámọ̀ ó sì bá titi ẹ̀ lọ oorun ohun tí oorun ń dá sílẹ̀ nínú ayé ènìyàn kì í ṣe kékeré òmìrán inú rẹ jẹ́ kó jí lónìí torí pé ó ti sùn nígbà tí e, òmìrán ayé ènìyàn bá sùn àwọn ogun pẹ́pẹ̀pẹ́ á wọlé wọn yan fanda praise the lord ìwọ ló lè gbára rẹ o hmm. ìwọ fúnra rẹ ló lè jára rẹ gbà lọ́wọ́ ogun tó ń yọ ẹ́ lẹ́nu gbọ́ hmm. ìdátọ́lọ́run dá ẹ ìdá wípé kó ṣe rere kó jọba kó jẹ gàba kó fi ẹwà ọlọ́run hàn láàárín gbogbo ẹ̀dá tí ọlọ́run dá ǹjẹ́ o mọ̀ pé bó ṣe rí ni ọlọ́run ṣe rí nígbà tí ọlọ́run ń dá ẹ bí ọlọ́run ṣe rí nígbà tó ń dá ẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ìdí tó fi yàtọ̀ bí èmi ṣe rí nígbà tí ọlọ́run ń ṣẹ̀dá mi bí ọlọ́run ṣe rí nígbà tọ́lọ́run ṣẹ̀dá mi rádà òun ni mo rí ó ní mo fi yàtọ̀ sẹ́lòmíì ní òfin lè sí ẹni tí ó dàbí irú mi wọ́n á ní ó jọ mí ni kì í ṣe mi hmm? wọ́n á ní ó jọ mí nígbà tá a wà ní kékeré wọ́n máa ń polówó panadol wọ́n á ní if you no be panadol you no fit be like panadol if you no be me you no fit be like me òtítọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn bí ó bá ti jẹ́ èmi kò lè jẹ́ èmi wọn á ló jọ mí ni so àwọn tí òun fi ra rẹ wé yẹn wọn jọ ẹ ni wọn kì í ṣe ìwọ ìdáta dá ọ ó yàtọ̀ sí tẹlómìn hmm. wọn á ló fohùn jọ lágbájá ni kì í ṣe ohun ẹ ó fẹ́ fohùn jọ ni ah ó ṣe wá jọ bí kíní báyìí ó jọ ni ìdí tí béèrè fi wá ó ṣe wá jọ kì í ṣe òun ìwọ nìwọ èmi lèmi praise the lord ẹlẹ́ẹ̀kejì ni wípé ọlọ́run fẹ́ kó jọba lórí ohun gbogbo tí ọlọ́run dá ilé ìlàrú nínú genesis chapter one verse twenty-six ó ní ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa gẹ́gẹ́ bí ère wa kí wọ́n á sì fi wọ́n ṣe alákòóso lórí ohun gbogbo tí a dá kí a fi ọ́ ṣe alákòóso kó jọba kó jẹ gàba kó máa fẹ́ lá lórí ohun gbogbo tí ọlọ́run dá ṣùgbọ́n níbi tí o wà yẹn kí ló fà á tí one thousand naira tó ṣì ń jọba lórí ayé ẹ ohun kan ló sọnù ohun tó sọnù tí o bá tí o bá warí tá a gbà á padà fún ẹ gbọ́ mi wàá padà sí ààfin ọba èyí tí ọlọ́run ti ṣètò fún ẹ wàá di ẹni tó yẹ kó o jẹ́ gangan òṣì ìpọ́njú àti ìyà ó máa ń tún ní í dání á sọyàn di ohun tí ènìyàn kò jẹ́ ènìyàn máa sọ ọ̀rọ̀ bí ọlọ́run ò ṣe dá ènìyàn máa rìn bí ọlọ́run ò ṣe dá òṣì ti mú kí ẹlòmíì ò wọ́ nípa ìrìn hmm. ọ̀nà ọ̀nà oṣòdì ló ń lọ ìrìn ẹ̀ sì ń fi hàn pé ó ń lọ sí ọ̀nà Ṣàngó ó ti wọ́ òṣì ti bẹ́ẹ̀ díẹ̀ láì ṣe dé òṣì ti bẹ́ǹdì ẹ̀ ó máa fèsì ọ̀nà èkó ṣùgbọ́n ìrìn ẹ̀ ọ̀nà Ṣàngó ló ń gbà lọ praise the lord òṣì ló ń jẹ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù òṣì ò ní ta wá gbogbo ọwọ́kọwọ́ tó ń tún wá dá Ọlọ́run yóò fi iná gbé jáde yóò dà fún wa lórúkọ Jésù Bíbélì sọ wípé Ọlọ́run fẹ́ kí a jẹ gàba lórí ohun gbogbo tí Ọlọ́run dá òye yìí ló yé Joshua tí Joshua fi pariwo wípé ẹ ti pẹ́ jù ẹ ti dákẹ́ jù ẹ dìde ẹ lọ gba ẹ̀tọ́ yín ogún yìí ti yín ni nípa ìbí ti yín ni nípa tẹ̀mí ti yín ni nítorí pé Ọlọ́run ti búrẹ̀ fún àwọn baba ńlá yín wípé ogún yìí ẹ̀yin lẹ ó jẹ́ mi ò mọ àwọn ogún tó jẹ́ ti ìran rẹ tí Ọlọ́run ti ṣètò fún ìran tó ti jáde nínú ẹ̀. E tó ti ṣètò fún ìdílé tó ti jáde nínú ẹ̀ tó ti ṣètò fún bàbá àti ìyá tó ti ara wọn jáde tí àwọn tí bàbá àti ìyá yẹn tí wọ́n lé tí wọn ò bá Ọlọ́run fẹ́ gba ogún yẹn fún ìwọ bí ìwọ bá lè múra bó bá lè gbé ìgbésẹ̀ nítorí pé ètò Ọlọ́run ni nítorí pé Ọlọ́run ni ó sọ ẹ jẹ́ ká wo nǹkan tí Isaiah chapter fifty five tí ó sọ kí òye ohun tá à ń sọ yìí kó lè yé wa Isaiah chapter fifty five. Isaiah chapter fifty five a fẹ́ wo nǹkan tí verse eleven sọ eh, ọ̀rọ̀ ọlọ́run ní agbára eh, ohun tí ọlọ́run ò ní ṣe ọlọ́run ò ní sọ ohunkóhun tó bá dẹ̀ ti sọ tó ti ẹnu ọlọ́run jáde ó di dandan kó wá sí ìmúṣẹ hmm, ọlọ́run ò ní sọ pé ah mistake ni mi ò sọ bẹ́ẹ̀ Isaiah chapter fifty five verse eleven ó ní so shall my word be that goeth forth out of my mouth it shall not return unto me void but it shall accomplish that which I please, and it shall pros- eh, and it shall prosper in the things where to I sent it. Ṣé bẹ́ẹ̀ yẹn? Gbogbo ọ̀rọ̀ tó ti ẹnu èmi Ọlọ́run jáde, Ọlọ́run fúnra ẹ̀ ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ti ẹnu mi jáde kì yóò padà tọ̀ mí ní òfìfo, oníṣùgbọ́n yóò ṣe rere gbọ́ yóò ṣe rere ní gbogbo ibikíbi tí mo bá rán lọ yóò sì ṣe dídùn inú olúwa yóò ṣe rere yóò sì ṣe dídùn inú olúwa hmm. tí ọ̀rọ̀ ọlọ́run ò báyìí tí ìwà sí mu ṣe nínú ayé nǹkan kan ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ ọlọ́run tí ò báyìí tí ìmáa mú inú ọlọ́run dùn nípa ìrìn àjò rẹ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́run ò ní sọ̀rọ̀ kó má ṣe ó ní yóò ṣe rere ní gbogbo ibikíbi tí mo bá rán yóò sì ṣe dídùn inú mi Hmm. yóò ṣe rere yóò sì ṣe dídùn inú ọlọ́run yóò mú kí inú ọlọ́run ó dùn pé mo sọ ó dẹ̀ ti ń ṣe inú ọlọ́run yóò sì máa dùn sí ẹni yẹn ètò ọlọ́run nìyẹn ènìyàn ò lè wà nínú òṣì kí inú ọlọ́run ó dùn láyé hmm, nítorí pé bó ṣe dá ẹ̀kọ́ nìyẹn ó dìgbà tí ipò ẹ bá yí padà tí ìtàn rere bẹ̀rẹ̀ tí ògo bẹ̀ sí ní fọhùn inú ọlọ́run á bẹ̀ sí ní dùn pé yes èmi ni mo dáa iṣẹ́ ọwọ́ mi lélẹ́yìí bí mo ṣe fẹ́ kó gangan lélẹ́yìí ohun tí mo sọ nípa ẹ̀ lélẹ́yìí amen ṣẹ̀rí bẹ́ẹ̀ so ìdí tó fi gbọ́dọ̀ múra nìyẹn torí pé ọlọ́run ti sọ̀rọ̀ sí ayé rẹ láti ìgbà tá a ti bí ẹ pé ológo ni ọ́ but <laughs> a ò tí ì rí pasẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ẹ ọlọ́run fẹ́ fún ẹ lágbára lónìí láti lọ gbà á padà kó jogún ẹ padà nítorí pé ìwọ ló ní kì í ṣe ẹlòmíì ẹ jẹ́ ká wo job chapter five verse six job chapter five verse six kí ló sọ job chapter five ẹlòmíì ò mọ ibi tí ìwé job wà o job chapter five verse six láti wà bẹ́ẹ̀ although affliction cometh not forth of the dust neither doeth trouble spring out of the ground. Verse 70 Yet man is born unto trouble as the sparks fly upward. Praise the Lord. Ṣẹ́ni bẹ́ẹ̀ ohun tí ibẹ̀ yẹn ń sọ fún wa jẹ́ kó yé wa. Ó ní ìpọ́njú kò ti inú ilẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni wàhálà kò wá láti inú ilẹ̀. praise the lord erùpẹ̀ ilẹ̀ tí a ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ń sọ̀rọ̀ nípa ìwọ àti èmi nígbà tí ọlọ́run mọ tó bíbélì sọ pé ó ní ó mọ ènìyàn láti inú erùpẹ̀ ilẹ̀ so ohun tí Jóòbù ń sọ nìyẹn pé ìpọ́njú ò wá láti inú erùpẹ̀ yẹn kò sí ìyọnu nínú erùpẹ̀ yẹn kò sí wàhálà kò sí ìṣẹ́ kò sí ìdààmú kò sí ìjákulẹ̀ kò sí kú òjijì kò sí kú àìtọ́jọ́ nínú erùpẹ̀ tí ọlọ́run fi wẹ̀ ní bíbélì ní sọ pé nígbà tí ọlọ́run mú ènìyàn tán ó wò ó kíyèsí ó ní dáradára ni ohun tí ọlọ́run ṣe kò sí àléébù nínú ẹ̀ dáradára ni ìkánjú ò wá láti inú ilẹ̀ ìyọnu ò sì wá láti inú erùpẹ̀ ilẹ̀ tí a fi mọ ẹ́ ó ní ṣùgbọ́n a bí ènìyàn sínú ìpọ́njú ohun tó sọ ni pé ìpọ́njú tó ń rí yìí a bí ọ sínú ẹ̀ ni bíbélì sọ fún wa ó ní gbogbo ènìyàn tá gbogbo ẹ̀dá tá a bí láti inú obìnrin a bí wọn sínú ìpọ́njú bíbélì sọ fún wa ó ní ègbé ni fún ayé nítorí pé olùfisùn ó ti wọnú ẹ̀ wá ìdí tí ogun fi wà nínú ayé nìyẹn torí pé àti inú ayé ni ọlọ́run lé olùfisùn tá ní olùfisùn yẹn sátani inú ayé lọ́lọ́run lé sí kí a tó ṣẹ̀dá ẹ ká tó dá ẹ rárá sátani ti wà nínú ayé nítorí pé ọlọ́run lè sínú ayé sátánì ló mú jújú wá òun ló mú òkùnkùn wá òun ló mú rádaràda wá òun ló mú àìnífọ̀kànbalẹ̀ wá òun ló mú ikú òjijì wá òun ló mú anything tá a lè pè ní ibi sátánì ló mú wá nítorí pé ọlọ́run lè sínú ayé so nígbà tó ti dé sínú ayé yẹn ó dúró dè wá pé ok ṣé ẹ̀yin ẹ̀yin tí ọlọ́run pè ní àwòrán òun lélẹ́yìí màá yọ yín lẹ́nu òun ló fi jẹ́ pé àbí ènìyàn sínú ìpọ́njú gẹ́gẹ́ bí ìpẹ́ẹ̀pẹ́ iná ti ń ta sókè verse seven yẹn jẹ́ kí n ṣàlàyé verse yẹn pé gẹ́gẹ́ bí ìpẹ́ẹ̀pẹ́ iná ti ń ta sókè ṣó yé wa kò yé wa àlàyé tó ń sọ ni pé ọ̀dọ́ ìpọ́njú ò wá láti inú ilẹ̀ o àbí ènìyàn sínú ìpọ́njú yóò jagun o ṣùgbọ́n ìpọ́njú yẹn fún ìgbà díẹ̀ ni kì í ṣe nǹkan tó máa last long it's for a little why. mm? It's for some time. Hmm? Kì í ṣe nǹkan tó máa láàsì. Fúngbà díẹ̀ ni. Ṣé mo nǹkan tó ń pè ní ìpẹ́ẹ́pẹ́ iná? Ẹ ti rí ibi tí wọ́n ti ń dáná gi. Ẹ àwọn tó máa bóyá inú àdògàn bóyá òkúta ni wọ́n tò tán ṣà ń da iná igi. Sọ̀tàn bá ti wá da iná igi yẹn tó bá ti ń jò tó bá dẹ̀ kan náà aspark para ṣẹ́rí èyí tó máa ta sókè tó máa lọ bíi fireworks yẹn tó máa ta sókè tó máa ṣàrà lọ sókè yẹn ẹni pé iná yẹn gbogbo gbogbo àwọn tó bá wà nídìí kíní yẹn wọ́n á sá sẹ́yìn kíní yẹn á ta lọ sókè bọ́tù bó ṣe lọ sókè yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló máa ṣe ó máa kú òun la fi wé pé ìṣòro nìyẹn ìṣòro igi yẹn ló ta sókè yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ṣe kí ni ó nígbà tí igi yẹn ò báyìí tí ìfẹ́ jó dáadáa tó ń struggle láti jó ni kíní yẹn máa ń ṣẹlẹ̀ tẹ bá dá iná igi tí igi yẹn bá ń struggle láti jó hmm, tí iná yẹn ò tí ì catch dáadáa ẹ gbọ́ pràpràprà kí ni yẹn ta ìṣòro igi yẹn ló ń ta jáde yẹn but kò last nígbà tó bá máa ṣe díẹ̀ ẹ rí pé igi yẹn abẹ́ sí ni tó bá ti catch iná dáadáa a máa jó lọ kò ní ta mọ́ ogun ẹ̀ ti ṣẹ́ nìyẹn so bẹ́ẹ̀ ló ṣe rí nínú ayé ènìyàn hmm. ohunkóhun tó lè máa là kọjá fúngbà díẹ̀ ni kì í ṣe nǹkan tó máa last but ìgbà díẹ̀ tá à ń sọ yẹn ó ní àwọn ìgbésẹ̀ tí wọ́n fúnra rẹ̀ gbọ́dọ̀ gbé láti tako ẹ̀ or else ohun tá à ń pè nígbà díẹ̀ ó lè take lifetime. ìgbà díẹ̀ tó yẹ kí bàbá àti ìyá titi ó fi jagun kí wọ́n ṣẹ́ ogun tí wọn ò rí ṣe òun ló take lifetime tí wọ́n tún wá bá ogun bí wọn náà ò bá tún lè take steps yẹn láti ja àwọn ogun yẹn láti ṣe kó gba àwọn nǹkan tó yẹ kó gbà tí àwọn ọmọ máa fi enjoy ó ṣeé ṣe kó tún tẹ̀síwájú ṣùgbọ́n lórúkọ Jésù kò ní tẹ̀síwájú Ọlọ́run yóò ṣe amen ṣe wà pẹ̀lú mi yes sir mm? so a ní ìgbésẹ̀ láti gbé. Thank God for Joshua tí ò bá sí ti Joshua ni àwọn ọmọ Israẹli yìí wọ́n á kú láì rí ogún ìbí wọn gbà ọ̀pọ̀lọpọ̀ ló wálé ayé tó sì lọ bẹ́ẹ̀ láì rí ogún ìbí rẹ̀ gbà nítorí pé ó sùn àsùnpara ó sùn àsùnpiyè ọ̀pọ̀lọpọ̀ ló kú láì rógolo nítorí pé kò bá wòlíì títí ẹ̀ pàdé ọ̀pọ̀lọpọ̀ bá wòlíì ẹ̀ pàdé kò dá wòlíì ẹ̀ mọ̀ Joshua ni wòlíì àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ ó bá wòlíì ẹ̀ pàdé ó dá wòlíì ẹ̀ mọ̀ ṣùgbọ́n ó yà láì gbọràn Joshua báwọn eléyìí sọ̀rọ̀ wọ́n gbọràn mọyì àsọtẹ́lẹ̀ tó ti gbọ́ ṣé báyìí ṣé báyìí rí báyìí wàá ní wọ́n tún ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn tí ẹ rí tí ìrìn àjò wọn ṣe déédéé tọ́nà wọn ń da máa ń bì wọn wọ́n jẹ́ ẹni tó ń gbọ́ràn wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣe amen Joshua ní ẹ yan àwọn mélòó kan láàrin yín gẹ́gẹ́ bí ìdílé yín ẹ jẹ́ kí wọ́n lọ ilẹ̀ yẹn ẹ jẹ́ kí wọ́n lọ gbà á àwa mélòó la fẹ́ gba ilẹ̀ wa lónìí ẹ̀yin mélòó lẹ mọ̀ wípé wọ́n ti jà yín lólè ní tòótọ́ tí ẹ sì ṣetán láti lọ gbà á padà ẹ̀yin mélòó lẹ rẹ́dì pé ohunkóhun tó bá tó bá máa ná mi náà ni yóò ná mi ohun tó bá máa gbà láò fi fún un mo fẹ́ gbà á padà ẹ̀yin mélòó ni oníṣẹ́ láti ṣe praise the lord ó ní kí ni o ṣiṣẹ́ láti ṣe. Àdúrà yóò gbà. Lórúkọ Jésù, a ò ní ṣe lásán. Sọ pé mi ò ní ṣe lásán. Mi ò Amen. Agbára láti gbà padà. Agbára tí wọ́n fi gbà padà tó fi ṣàkóso padà hmm. ọ̀tá ò bá ẹrẹ́rìn o praise the lord wọ́n ní oríṣiríṣi ọ̀nà tán fi ń gbà wọlé síyàn lára tán bá fẹ́ bà tèèyàn jẹ́ wọ́n lè wá bí ọ̀rẹ́ wọ́n lè wá bí olóore tí wọ́n á máa ràn ẹ́ lọ́wọ́ tó jẹ́ pé tí mẹ́sẹ̀gì bá jáde pé ọ̀tá ẹ̀ lẹ́ni yìí wà ní láyé olóore praise the lord ọ̀tá lè wá gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ọkọ nígbà tó ti mọ̀ pé ó ti nídìí àti mari wọn bá tì í sí ẹ òun ló máa tó máa fẹ́ da gbogbo ìrìn àjò ayé ẹrú á sì sọ pé òun ò regret o tó bá ti ń gbọ́ láńgòjẹ́ lẹ́nu èèyàn tó fẹ́ ba titi ẹ jẹ́ tó ṣe nǹkan tó burú fún ẹ tó gba omijé lójú ẹ tó dẹ̀ jẹ́ pé nígbà tó tún sọ̀rọ̀ ó ní gbogbo nǹkan tí mo ṣe ni ò regret ẹ ṣàfù apààyàn ni wọ́n ràn ni amen ẹni tó ṣe nǹkan tó sọ pé tó wù yí ò dáa tó ní àmì ìmọ̀ kò yé mi ẹ jọ nítorí Ọlọ́run èèyàn gidi nìyẹn ìgbà tó dúró mo ṣe mo ṣe náà nìyẹn mi ò regret yẹ apààyàn ni o amen má jẹ́ kí anybody ó pa ẹ́ o ìyàtọ̀ wà nú ikú o bíbélì dẹ́ ìsọ fún wa tó bá jọjọ́ mi a ó kẹ́kọ̀ọ́ níbẹ̀ bíbélì sọ wípé ìyàtọ̀ wà láàrin ẹni tí ó kú àti ẹni tí wọ́n pa ìyàtọ̀ wà o nítòótọ́ àwọn méjèèjì ni wọ́n kú o ṣùgbọ́n ìyàtọ̀ wà o ẹni tó kú yàtọ̀ o ẹni tí wọ́n pa yàtọ̀ o ẹni tí wọ́n pa lẹni tí wọ́n waste ẹni tó kú lẹni tó jẹ́ pé ó lo àkókò tí ọlọ́run fẹ́ kó lò nílé ayé tó sì rọra kú fúnra rẹ̀ ẹni tí wọ́n yìnbọn pa wọ́n pa á ni o kò kú o ẹni tí wọ́n dáná sun wọ́n pa á ni o ẹni tí ejò bùṣán tán rán ejò sínú yàrá ẹ̀ wọ́n pa á ni o wọ́n rán ejò sínú o ẹni tán ní kí ẹni tó lálàá tí wọ́n yìnbọn fún gbà lójú lójú àlá tó pariwo sáyé tó dẹ̀ lọ wọ́n pa á ni ìyàtọ̀ wà o má jẹ́ kí anybody ó pa ẹ́ o ẹni tó ń bá ní tó bá ti ń rí traces wípé eléyìí ẹ̀mí máa bọ́ sí sá bíbélì ní ẹ sá fún gbogbo ìfarahàn ibi don't speak in tongues lèèyàn kan wá kọ ìbọn sí ẹ ẹ dúró ní checking point lọ́lọ́pàá dá yín dúró ló wá na ìbọn ìbọn yẹn wá pọ́ìntì sí ẹ níbi tó jókòó sí ó ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ inú dẹ̀ ti ń bí ló ń bínú sọ̀rọ̀ ló sọ i will show you i will let you know i'm a military man ayé nìkan ìbọn tó sì gbé dání ìwọ ló pọ́ǹtì ẹ̀ sí don't speak in tongues ṣé kí ni rọra fi ọwọ́ ti ìbọn yẹn kó ra bọ́lẹ̀ nínú mọ́tò yẹn lọ dúró sẹ́yìn yẹn jẹ́ kó máa bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ nígbà tí dáìbà bá tún wá fẹ́ lọ tí ọ̀rọ̀ bá parí tán pariwo excuse excuse à ẹ̀yẹ́ mi ni mo jókòó sílẹ̀ mi ò tí ì wọlé kí ló dé tẹ́ fi bọ́lẹ̀ àmúlọ́tọ̀ ah, ni ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe hmm? àìmọye èèyàn ló ṣe agídí tí straight bullet pa o wọ́n pa á ni o àwa ni a olódodo lọ síwájú ọjọ́ ìbí nǹkan tí bíbélì yẹn ń sọ nìyẹn o má yà ó pé o that's not what that Bible passage is saying amú olódodo lọ ṣàjọjọ irọ́ ni o ìyẹn kọ́ o má jẹ́ kí anybody ó fi doctrine òṣìbá yé ẹ jẹ́ o o wà ń bì kan òun lọ ló wá ń gbọ́ hehehehe lórí tí eruku ń sọ lọ́ọ̀kan táwọn èèyàn ń pariwo má dúró pé jẹ́ kí n wò kí kí ló ń lé àwọn èèyàn tètè pick race wọ́n lè ju ìgò láti bẹ̀ kó wá land there was a time nígbà tí mo wà ní school ní kékeré ni riot bẹ̀rẹ̀ ní àsìkò june ṣe june twelve ni àbí ni riot yẹn bẹ̀rẹ̀ oṣù dín ní mo wà mò ń bọ̀ ní sango ní òní gbúdúdúdúdú kò sí ni gbogbo wa fi rìn bọ̀ láti ese ni mo fi rìn dé sango nígbà tí a máa dé ìyànà pàjá ìyànà pàjá riot yẹn ti ní agbára gan lọ ń ju kínní so àwọn ọlọ́pàá wá yin tear gas máa yẹn ibo ni ó ní chemist ó ti ti ṣọ́ọ̀bù nígbà tí ariwo ti bẹ̀rẹ̀ ó wá fẹ́ lọ wo ìran ní under bridge nǹkan tó ń ṣẹlẹ̀ tear gas tí ọlọ́pàá yẹn yìn sókè kíní agolo ẹ̀yẹn ó tóbi bí agolo míìkì báyìí ni kíní yẹn lọ sókè nígbà tó ń bọ̀ lẹ̀ orí má nìyẹn ló láǹdì sí gbà ó dẹ̀ ṣubú lẹ̀ ó sì kú ohun tí mo rí ni ó ṣẹlẹ̀ lójú mi báyìí mo rí ó fi ṣọ́ọ̀bù ẹ̀ sílẹ̀ di street kẹta ó wá wòran ní títì àtìgbà yẹn ni mo ti kẹ́kọ̀ọ́ tí máa gbọ́ hehehe hmm, mo ti wá another route mo ti lọ tèmi mi ọmọ lọ́mọ ọ̀rọ̀ burúkú kì í bá kún ní amen ẹ ẹ̀bà mélòó ni mo sì jẹ́ ẹ máa jẹ́ kéèyàn kan wá ṣẹ̀mí mi nígbodò praise the lord ẹ́ béèyàn bá rí ẹ̀bà pẹ̀lú ilá alásèpọ̀ tọ́rùn ẹja sí ẹ́ kò rí àìsọ̀tà tó dáa kò jẹ́ wàá yin ọlọ́run lógo ó dáa ju kéèyàn lọ sí sàárè òjijì amen jẹ́ ọlọ́gbọ́n ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó ṣe kí ni wá rí wọ́n á ń jà wọ́n ń jùgò wọ́n ń ṣe kí ni gan ni wọ́n ń speak in tongue ṣe kéré bóbóbóbóbó I am covered with the blood of Jesus eh, my God is wonderful ṣékéré bóbóbóbóbó ah eh bíbélì ní sáàsálà fún ẹ̀mí rẹ̀ that was what the Bible said run for your life sáàsálà fún ẹ̀mí rẹ̀ pick race man speak in tongue amen yóò dá fún wa lórúkọ Jésù hmm? ọ̀pọ̀lọpọ̀ ló kú ikú òpè ikú òpè Hmm? ikú òpè ní ọ̀pọ̀lọpọ̀ kú tó ń pera ọ ní ọmọ ọlọ́run ikú òpè ikú tó bá ọlọ́run nínú jẹ́ pé ah pẹ̀lú bí o ṣe ń pera ẹ ní ọmọ mi tó yàṣó lòṣì ni ẹ́ tó bá jẹ́ kéèyàn ọ̀pá ẹ olùṣì ni ẹ o wèrè ni ẹ tó bá jẹ́ kéèyàn ọ̀pá ẹ bíbélì ò sọ pé kò jẹ́ kéèyàn ọ̀pá ẹ ó ní kò sá amen ẹ jẹ́ ọlọ́gbọ́n ẹ jẹ́ alọ́gbàdúrà praise the lord praise the lord kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ẹ torí pé mo rí àánú gbà mo dúpẹ́ pé mo rí àánú gbà mo dúpẹ́ pé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà ẹ kọrin mo dúpẹ́ pé mo rí àánú gbà mo dúpẹ́ pé mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run olúwa ṣé torí pé mo ṣe kí ni o mo rí àánú gbà àti ọ̀pẹ́ orúkọ Jésù orúkọ Jésù bàbá ẹ ṣé torí pé mo rí àánú rẹ gbà olúwa mo yìn ọ́ fún àánú tí ìwọ Ọlọ́run tó fi bẹ̀ mí wò àánú tẹ fi fún mi olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o olúwa ẹ ṣé o olú ẹ ṣé o olú ẹ ṣé o olú ẹ ṣé o olú ẹ ṣé o olú ẹ ṣé o olú ẹ ṣé o olú ẹ ṣé ògo ní forúkọ ẹmọ yín jésù olúwa wa jésù olúwa wa ẹ sọ fún ọlọ́run olúwa ọwọ́ tó jà mí lólè ògo olúwa dáná sun ọwọ́ tó ṣe kí ni tó jà mí lólè ògo láti ìgbà tá a ti bí mi ọjọ́ tẹ́lómi ìwọlé ayé bóyá ìyá agbẹ̀bí tó gbẹ̀bí fún tó bá jẹ́ àwọn àwọn ẹlẹ́ni jògójògó ìjọ yìí wọ́n ti fi ògbó ẹ̀ panu wọ́n sọ di bisikíìtì wọ́n bẹ̀rẹ̀ sí ní rún lẹ́nu kàn kàn ṣùgbọ́n Ọlọ́run ní agbára láti gbà padà ọwọ́ tó ṣe kí ni tó jà mí lólè ògo ṣọwọ́ ìyá àgbà ni ṣọwọ́ ìyá àgbẹ̀bí ni ẹ́. Eh? ṣọ́wọ́ àwọn aráalé èmi ni ló dà mí lórí ògo olúwa ṣé kí ni o fi iná bẹ̀wò ẹ fi iná mú yàdùà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ bàbá gbogbo ọwọ́ tó jà mí lórí ògo lórúkọ jésù kristi níbi tá a ti bí mi ni ọwọ́ tó jà mí lórí ògo ní ọjọ́ tí mo wọlé ayé ni lórúkọ jésù olúwa fi iná rú olúwa fi iná rú olúwa fi iná rú olúwa fi iná rú olúwa fi iná rú olúwa fi iná rú olúwa fi iná rú olúwa fi iná rú olúwa fi iná rú olúwa fi iná rú lórúkọ jésù jẹ́ gbàdúrà dáadáa gbàdúrà dáadáa olúwa fi náà gbogbo ọwọ́ tó jà mí lórí ògo lórúkọ jésù olúwa ẹ sọ iná lù olúwa ẹ sọ iná lù olúwa ẹ sọ iná lù olúwa ẹ sọ iná lù olúwa ẹ sọ iná lù olúwa ẹ sọ iná lù olúwa ẹ sọ iná lù jésù olúwa wa olúwa kí ni wọ́n jí mọ́ mi lọ́wọ́ ẹ́. Eh? kí ni wọ́n ṣe kí ni kí ni wọ́n jí mọ́ mi lọ́wọ́ tó mú mi ṣe bí ẹ tó mú mi gbégbé ayé ẹrú ohun tí wọ́n jí lọ́wọ́ mi tí mo fi ń gbégbé ayé mi bí ẹrú olúwa fi iná dá a padà ó yẹ sọ́dà dùn à orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mọ̀ olúwa kí ni òun náà tí wọ́n jí tán jí mọ́ mi lọ́wọ́ tí mo fi ń gbégbé ayé bí ẹrú olúwa oyè àfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà ẹfihàn dá padà lórúkọ jésù kristi olúwa fihàn dá padà fihàn dá padà ṣe ẹ ìgbàdúrà olúwa fihàn dá padà olúwa fihàn dá padà olúwa fihàn dá padà olúwa fihàn dá padà olúwa fihàn dá padà olúwa fihàn dá padà olúwa fihàn dá padà jésù olúwa wa jésù olúwa wa ẹ porúkọ jésù ẹ sọ fún ọlọ́run agbára wo ló ń dá mi padà sẹ́yìn bí mo ṣe ń sáré tó bí mo ṣe ń sáré tó agbára wo ló tún ń dá mi padà bí mo ṣe ń sáré tó agbára wo ló ń dá mi padà olúwa sọ iná dùn olùyẹ sọdà dùn à orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o bí mo ṣe ń sáré tó agbára wo ló ń dá mi padà agbára wo ló ní kò sí ìtẹ̀síwájú fún mi agbára wo ló ní mi ò ní tayọ jù báyìí lọ lórúkọ Jésù Olúwa àròjọ náà lé lórí Olúwa sọ iná lù Olúwa sọ iná lù Olúwa sọ iná lù Olúwa sọ iná lù Olúwa sọ iná lù lórúkọ Jésù Olúwa sọ iná lù lórúkọ Jésù Olúwa sọ iná lù lórúkọ Jésù Olúwa sọ iná lù lórúkọ Jésù Olúwa sọ iná lù lórúkọ Jésù Olúwa sọ iná lù lórúkọ Jésù Olúwa sọ iná lù lórúkọ jésù olúwa sọ iná nù lórúkọ jésù olúwa sọ iná nù olúwa ṣe jésù olúwa wa jésù olúwa wa ẹ̀yin wo lẹ̀ ń bá mi rìnrìn àjò tí ògo ń jábọ́ mọ́ mi lọ́wọ́ lórúkọ jésù kristi ti náà lẹ́sẹ̀ ẹ lọ kú ẹ gbọ́dọ̀ kí n sọ ni ẹ̀yin wo lẹ̀ ń bá mi rìnrìn àjò tí ògo ń sọ nù mọ́ mi lọ́wọ́ ẹ gbóhùn olúwa ẹ kú ẹ sọ́dàbọ̀à ẹ̀yin mọ̀ ẹ̀yin wo lẹ́ ń bá mi rìnrìn àjò tí ògo ń sọ nù mọ́ mi lọ́wọ́ tí ògo ń bọ́ sọ nù mọ́ mi lọ́wọ́ lórúkọ Jésù ẹ kú ẹ kú ẹ lórúkọ Jésù. Thank you. gbogbo yìí sọ kú ẹ̀yin tẹ́ ń bá mi rìnrìn àjò tógun tẹ́ ń sọnù mọ́ mi lọ́wọ́ kí lẹ̀ ń dúró ṣe ẹ kú lórúkọ jésù kristi jésù olúwa wa jésù olúwa wa ẹni tó ń fi agbára ibi wá mi kiri olúwa yà ń wèrè lójijì olúwa yà ń wèrè lójijì ẹni tó ṣe kí ni tó ń fi agbára ibi wà mí kiri olúwa ẹ̀yà ń wèrè lójijì ó yàgbọ́ à orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mi ò bàbá gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn ìdákẹ́dá tó ń fi bí wà mí kiri lórúkọ jésù kristi ẹ̀yà ń wèrè fún mi ẹ̀yà ń wèrè lórúkọ jésù ẹ̀yà ń wèrè ẹ̀yà ń wèrè ẹ̀yà ń wèrè ẹ̀yà ń wèrè olúwa ṣe bẹ́ẹ̀ olúwa ṣe bẹ́ẹ̀ ẹ̀yà ń wèrè jésù olúwa wa jésù olúwa wa ọwọ́ tó ń kọ ìtàn ogun fún ayé mi gba ìsọdárọ̀ ó yá àdúrà orúkọ jésù ọwọ́ tó ń kọ ìwé ogun fún mi tó ń kọ ìtàn ogun fún mi olúwa ó ẹ sọdárọ̀ gba ìsọdárọ̀ gba ìsọdárọ̀ gba ìsọdárọ̀ lórúkọ jésù gbogbo ọwọ́ tó ń tọ ìtàn ogun fún mi tó ń kọ ìwé ogun fún mi gba ìsọdárọ̀ gba ìsọdárọ̀ gba ìsọdárọ̀ gba ìsọdárọ̀ gba ìsọdarọ gba ìsọdarọ gba ìsọdarọ gba ìsọdarọ jésù olúwa wa àṣetì kò jáde nínú ìpín mi kò jáde nínú ìpín mi àṣetì àṣetì kò jáde nínú ìṣẹ̀dá mi ó yẹ sọ́dà wa orúkọ jésù orúkọ jésù ẹ̀mí náà àṣetì kò jáde nínú ìpín mi kò jáde nínú ìṣẹ̀dá mi kò nínú àyànmọ́ mi ìwọ àṣetì lórúkọ jésù kristi fòjáde fòjáde láti òní lọ mi ò tún ṣàṣetì mọ́ àṣeyọrí ni ti tèmi lórúkọ jésù kristi ìwọ àṣetì fòjáde nínú ìpín mi fòjáde nínú ìpín mi fòjáde nínú ìpín mi fòjáde nínú ìpín mi fòjáde nínú ìpín mi lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa jésù kristi olúwa wa ẹ sọ fún ọlọ́run olúwa jẹ́ kí agbára rẹ̀ ó lànà àṣeyọrí fún mi ní ọ̀sẹ̀ yìí. Yeah, yeah kí agbára rẹ kó ṣe kí ni o kó lànà àṣeyọrí fún mi nínú ọ̀sẹ̀ yìí ẹ̀ sọ́dàdúrà orúkọ Jésù orúkọ Jésù ẹ̀gbọ́n bàbá agbára ìwọ Ọlọ́run kó lànà àṣeyọrí fún mi nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kristi ti nazareti ìrànlọ́wọ́ tí mi ò rí gbà rí kí n rí gbà ní ọ̀sẹ̀ yìí owó tí ò wọlé sí mi lọ́wọ́ rí kó wọlé lọ́sẹ̀ yìí lórúkọ jésù ilẹ̀kùn oore ńlá ilẹ̀kùn ìbùkún ńlá ilẹ̀kùn àṣeyọrí ilẹ̀kùn àṣírí bíbò ó yá kó ṣe fún mi ní ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olúwa ṣe bẹ́ẹ̀ ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe ògo ni forúkọ mọ́ rẹ jésù olúwa wa jésù olúwa wa ẹni tí wọ́n rán sí mi tán ni kò pa mí lẹ́kún ó yá sọnù lójijì ó yá àdúrà lórúkọ jésù ẹ̀mí mọ́ o ẹni tí wọ́n rán sí mi tí wọ́n ní kó pa mí lẹ́kún lórúkọ jésù kristi ó yá sọnù sọnù lójijì sọnù. Son, son, son, son, son, son, son, son, son, son, son, son, son, son, son, son, son, son, son, gbọ́ àdúrà jésù olúwa wa orúkọ jésù ọlọ́run ayérayé agbé ọ̀gá gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa gbogbo ọkàn tó ń gbọ́ ohun yìí gbogbo ọkàn tó ń ṣe àmì lórúkọ jésù yóò dára fún yín lórúkọ jésù ni mo sọ ọ́ o bí ẹ ti ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ẹ lọ ṣe rere ogun tó ṣẹnu ayé yín kò ní gbérí mọ́ lórúkọ Jésù Kristi o ò tún jagun mọ́ agbára tí wàá fi gba gbogbo ẹ̀tọ́ rẹ tí wàá fi gba gbogbo ìpín rẹ padà Ọlọ́run yọ̀ǹda sínú ayé rẹ gbogbo ọwọ́ tó jà ọ́ lólè lórúkọ Jésù Kristi ni mo pàṣẹ gbogbo tí wọ́n jí ó yá kan dá padà lórúkọ Jésù Kristi ìkà tó sọ wípé ògo lòun ń jẹ níbi tá a ti bí ọ Ọlọ́run kò fi kó pa á gbogbo ẹ̀tọ́ rẹ níbi tó há sí ọlọ́run gbà á fún ẹ kó rẹ́rìn ayọ̀ àṣírí rẹ kò ní tú yóò máa bò ọ̀nà rẹ là ògo tuntun jáde ògo rẹ fọhùn lórúkọ jésù dẹni ìbùkún ó ti rí bẹ́ẹ̀ ẹni tó ń lépa rẹ fún ibi ó yá kó kú kíkó pa á lórúkọ jésù kristi ọ̀run yín níbọn mo ní ẹni tó ń fi kú wọ ẹ ọ̀run yín níbọn lórúkọ jésù àṣẹ bọ́ sọnù lárẹ̀ mo gbàdúrà lórúkọ jésù kristi ti nazareti gbogbo àwọn ìka ènìyàn tó ń bá ẹ rìn torí pé kí wọ́n lè kí wọ́n lè kí wọ́n lè pa ọ́ lójijì torí pé kí wọ́n lè ṣe ọ́ níbi lórúkọ Jésù Kristi Násárẹ́tì áńgẹ́lì Olúwa kó run wọn dànù gbogbo àmì àṣetì lára rẹ iná bọ́ọ̀lù ẹ̀jẹ̀ Jésù parẹ́ àmì tí wọ́n fi sí ọ lára kó bá má rí ire àti àánú gbà àmì tó ń tako promotion nínú ayé ẹ lórúkọ Jésù iná bọ́ọ̀lù ẹ̀jẹ̀ Jésù parẹ́ ẹni tó ń ṣe àtakò ohun rere nínú ayé ìwọ ìránṣẹ́ yẹn lórúkọ jésù ọlọ́run tú láṣìírí kí ọ̀run rìn ní hòhò oúnjẹ ayọ̀ tí wọ́n gbà lẹ́nu rẹ ní ìlọ́po ọ̀run dá padà lórúkọ jésù ọmọ ayọ̀ rẹ ọlọ́run gbélé ọ lọ́wọ́ o iṣẹ́ rẹ ní ọ̀sẹ̀ yìí ó tẹ̀ ọ́ lọ́wọ́ promotion tó ti ń retí ní ọdún pípẹ́ yẹn lẹ́tà rẹ̀ ní ọjọ́ méje lónìí ó yá kó rí gbà kó jẹ́rìí agbára gbogbo ohun tá à ń pè ní ogun dágbére fún ayé rẹ lórúkọ jésù kristi ti nazareti ọlọ́run wò ẹ́ o ṣàìsàn mọ́ o di aṣẹ́gun gbogbo ẹ̀yin ọmọ lórúkọ jésù ẹ lọ ṣe rere nínú ẹ̀kọ́ yẹn lọ ṣe rere kẹtàn kẹtàn kẹtàn gbogbo ẹni tó lé ẹ̀ tàn lórúkọ jésù ọlọ́run yóò lù wọ́n pa. Amen. Ogun ní fọlọ́n lókè ọ̀run olúwa máa jọba lọ a ó máa yìn ọ́ ó ti dára fún wa o jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù praise the lord god bless you.